أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونوثي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún bákan náà la tọrọ àlékún ike àti ige fún ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam Ike àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lẹ́ ọba alágbára ọba gíga ọba ọ̀kan ṣoṣo. So -so kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fẹ́nìkọ̀ọ̀kan wa kó dẹ̀ ṣe àlékún yímánì àti gbàgbọ́ òdodo fún wa eléyìí tó ní akida class eléyìí ní akida class níbi tá a ti máa ń yanjú masailu àkọ́díyà àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ gbàgbọ́ òdodo àwọn tó yẹ kí mùsùlùmí ó àwọn tó yẹ kó wà nínú àdìsọ́kàn wa tá a fi jẹ́ mùsùlùmí òdodo òun la máa ń yanjú ń bẹ̀. tíra tí a sì ń lò náà ni tíra al-Aqidatul Wasitiyya al ti sheikhul islam ibn taymiya pẹ̀lú sheru baba wa sheikh al-allama muhammad bin sọ́lé al-Uthaymin kọ́lọ́mbà ni kẹ́ gbogbo àwọn onímọ̀ yìí eléyìí ni ó jẹ́ part seventy five part seventy five fún tírà Al-Aqidatul Wasitiyyah àlàyé tí à ń ṣe lọ òun níbi tí Sheikhul Islam Ahmed Bono Abdul-Halim al-Mashhur bibnu Taymiyyah ibi tí bàbá ti mú àwọn ẹ̀rí wá láti nọ̀rọ̀ ànábì wa Muhammad صلى الله عليه وسلم في أحاديث الصفات في أحاديث الصفات àwọn àdíìsì tí ó ń sọ nípa ìròyìn ọlọ́run ọba àlekèọlá a ti ṣàlàyé àdíìsì méje kọjá ibi ẹlẹ́ẹ̀kẹjọ ibẹ̀ láláàtì gbé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àáfàá ní àdíìsì ẹlẹ́ẹ̀kẹjọ àlàhàdíìsì samin fi ìsìbátìlẹ̀ ìlú wàsífàtìn okhrọ ibẹ̀ láti máa rí àwọn ìròyìn ẹgbọ́n mi ò àlọ́ọ̀lówù káfírinlẹ̀ pọ́lọ́run ọba wa ọba tó ga ni ọba tó ga tẹ́nìkankan ò lè ga tó tí ẹnìkankan ò sì lè tó gíga rẹ̀ àtàwọn ìròyìn míì nítorí àdìsí tá a fẹ́ mú wá àáfàá níròyìn pọ́lọ́ǹga yìí á rí ìdìmọ́ níbi ọ̀rọ̀ tánàbí àsálà ń sọ fí rúkìá tìlìmọ́rẹ́ nígbà tó bá ń ka rúkìá àti yanjú eléyìí pé rúkìá tó jẹ́ pé ó bá ṣẹ̀rẹ̀ ìyá mọ́ àrùrọ́kìá tú àṣẹ̀rẹ̀ ìyá kàkà àwọn gbólóhùn àdúà hmm? eléyìí tá a fi ń wá ìsọ̀ tá a fi ń wá láàfíà tá a fi ń wá oore lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá nínú ọ̀kan nínú àwọn hadith eléyìí tí ìmáàmù wa Abu Dawud tí wọ́n gbà wá nínú àdúrà yìí tàbí ká nínú hadith yìí òun lànàbí àsálàm ti kọ́ wọn ní àdúrà kan hadith yẹn rèé àáfàá wa Abu Darda sàbí pàtàkì azahid sàbí tó máa yé kékeré yẹn àbúdàrúdà kọlọ̀ǹkọ́ bá ní yọnu sí wọn. àfàwọ̀ àbúdàrúdà àwọn ń sọ wọ́n ní sẹ̀mí ìtù Rasulullahi sallallahu alaihi wasallam yaqul wọ́n láwọn gbọ́ tó jì sí ọlọ́run tí kí àtọ́ là ń bẹ́ẹ̀ fún tí wọ́n sọ báyìí wípé manishtaka minkum shay'a ẹni tí bá ń pariwo àbọ̀nkẹ́ta èrò kan nínú yín. ìṣtàkáhù àkúnláhù àbọ́mọ ìyá rẹ̀ kan ló ń kẹta ìró tó ń pariwo tí wàhálà kan dé bá fàlìyẹ́kùl kọ́ yá a ṣe àdúrà yìí àdúrà náà ni wípé rọ́bùnà lọ́wù lẹ́dí fi sàmáyì ọlọ́run ọba wa òun náà lọ́ba ti ń bẹ ní sánmà jẹ́mọ́ ìbẹ̀rẹ̀ àdúrà gangan ó ti ṣe ìfibátù sífàtìlẹ̀ olówì alọ́lọ́run ọba ṣé ọba tó ga ni torí pé tó bá ga ní máa bẹ ń san mọ́ àsàmáwù fúnra ẹ̀ gan ìtumọ̀ ẹni tó ga torí kúlù máa fa ọkọ̀ kà gbogbo tí bá ti ń bẹ lókè èèyàn òun náà ni ti ń jẹ́ sánmọ̀ nǹkan gíga ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pàdùn àìbẹ̀rẹ̀ ni pé ìwọ ọlọ́run rọ́bù náà fi sàmọ̀ ọlọ́run ọba tiwa òun lọ́ba ń bẹ ń ọba ọ̀kan ṣoṣo ọba gíga takọdasa smoka takọdasa ismoka àáfàá ní àṣẹ mímọ́ ni fóókọ ọwọ́ ọba mímọ́ mímọ́ tónítóní mímọ́ parangandan mímọ́ kòǹbì ẹbọ mímọ́ kòǹbì kátómù nǹkan mímọ́ mímọ́ kòǹbì ọba mímọ́ kúò níbi kí yẹpẹrẹ ọba mímọ́ kúò níbi kan ṣe jàǹbá fún mímọ́ kúò níbi kan ṣe ní sùtà gbogbo nǹkan ọlọ́run ọba mọ́kò ń bẹ takọ́ dásà smoka ìwọ ọlọ́run mímọ́ ní fọ́kọ rẹ o a rí i pé a tún ti rí àwọn ìròyìn míì bẹ báwọn nínú hadithi yẹn amúrúkà fi sàmọ́ ìwà arúbì ìwọ ọlọ́run ìdájọ́ rẹ dídarí rẹ pípàṣẹ ìwọ ọlọ́run àti sánmà àtìlẹ́ni kìí ṣe pé àwọn kan lọ́wọ́ anilẹ̀ àbáwọn kan lọ́ láyé ọlọ́run ti gbáyé fáwọn kan kò gbáyé fẹ́nìkan kan òun ló ní àtayé àṣẹ rẹ̀ ni ti ń ṣe láyé àti ọ̀run àdúrà yẹn tó ń tẹ̀síwájú pé kàmọ́ rahmatu kàfi sàmọ́ bákan náà ìkẹ́ ẹ̀wọ̀ ọlọ́run tó ti wá dọ̀run tó ti yé àwọn mọ̀mìnì nìkan ní òní tí wọ́n ọlọ́run ó fún àtúntò sí rahman bẹ́ẹ̀ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ọba fajal rahamataka fi sàmáyì sotiye ní ìsìn aníwọ ọlọ́run ọba ìkẹ́ rẹ̀ yìí ṣe fajal rahamataka fil ardi bá ní fi ìkẹ́ rẹ̀ náà sórí ilẹ̀ o fajal rahamataka fil ardi ọlọ́run bá ní fi ìkẹ́ rẹ̀ sórí ilẹ̀ igi firila náà húbà náà. وخطايانا أنت رب الطيبين أنزل رحمة من رحمتك وشفاء من شفائك ìwọ ọlọ́run ọba tó ìkẹ́ rẹ wá bá ní ṣe sórí ilẹ̀ náà kó o foríjìn wa àwọn àmọ̀ṣe àṣìṣe wa àwọn ìwà pálapàla tá a wù torí pé wọ ọlọ́run ọba ọba ń tọ́ mọ́ ni ọ́ ọba àwọn ẹni mímọ́ ni ọ́ tó ti yé à ń sọ fọlọ́run ọba bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run bá ní sọ ìkẹ́ kalẹ̀ sẹ́ nínú àwọn ìkẹ́ rẹ bá ní sọ òwòsàn kalẹ̀ nínú òwòsàn rẹ aláhàdàlúwájà lórí ìnira ìnira ń hm, fàyẹ́bùrà kẹ́ni yìí ò wá là kọ́lá láàfíà hm, kálàáfíà ó ṣe tiẹ̀ kó kú ònú ààrẹ kó kú ònú àìsàn jàmọ́ tẹ́ ẹ bá wo àdúrà yìí ìmánì kan bẹ́ẹ̀ ìtọrọ àdúrà kan bẹ́ẹ̀ ìtọrọ àforíjì kan bẹ́ẹ̀ nínú àdúrà yìí láti rí pé àlọ́lọ́run ọba wa ọba gíga ni tá a bá ti lè gbọ́ eléyìí yé a ti gbà para àròyìn ọlọ́run ní sífàtú alọ́ọ̀lọ́wì bàbá náà jábọ́ sáà di ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án alhadithu tasi'a fi ìtìbátì lọ́rùlúwì àìdùn àdìsí ẹlẹ́ẹ̀kẹsàn-án iná ta tó fẹ́ fi lẹ́mìnà níbi àlọ́lọ́wọ́ bá gaṣẹ́ kódà àdìsí ẹlẹ́ẹ̀kẹwàá àdìsí pọ́lọ́hún ga náà ni tó yẹ pé yòó nìkan náà lèèyàn bá rí dìmú kódà àdìsí ẹlẹ́ẹ̀kọkànlá àlọ́lọ́wọ́ bá ga náà ni ẹ̀rí pàdìsí bíi mẹ́rin lọ́tẹ̀rẹ̀ àwọn lórí pé àlọ́lọ́wọ́ bá ṣẹ́ ẹ̀ ń bá ti gbà kí la tó fẹ́ mú nǹkan mọ́ sí lórílẹ̀ ń tá a fẹ́ mú mọ́ lẹ́ni nǹkan ni ìyẹn làwọn àfáà wa ṣe ń mú àwọn ẹ̀rí wá lórí ọba wa ọba tó ga ni. àfáà níbo láti wá rí eléyìí òun ni bí àdíìsì kan sotiye tọ́já sí sọ pé ni fi sàmà. ẹ̀yin èèyàn yìí ṣe ẹ̀ gbà mí gbọ́ ẹ̀ trọ́ọ̀sì mi kọ́ ẹ̀ gbà mí gbọ́ lódodo hmm? tẹ́ ẹ sì mọ̀ pé èmi ni àmínú èmi lẹ́ni ìfọkàntán bẹ ní sánmọ̀ ana máa ń fi sàmà ọlọ́run ti ń bẹ ní sánmọ̀ yẹn èmi lẹ́ni tí ó rán níṣẹ́ tó gbéṣẹ́ rẹ̀ fún mi torí pé tábà lọ sọ́rọ́tù tekwir aya nineteen to twenty one ọlọ́run nínà wúlà kọ́ọ̀lù rọ̀ṣúlì kẹrìm dhi quwwatin inda dhil arushi makin muta'in thamma amin. alẹ́bí asálàm ẹni ìfọkànbalẹ̀ ni ẹni ìfọkàntán ni jìbìrìlù ẹni ìfọkàntán náà ló aminu sàmà ẹni ìfọkàntán sánmà ó mú iṣẹ́ àmánà wá fún aminul arudi ẹni ìfọkàntán torílẹ̀ anabi asara ni pé sẹ ẹ mi ni ẹ mi ni ẹ mi ni èmi tó mi ìfọkàntán ẹni ìgbà ẹni òdodo ọlọ́run ọba ọba t'i ń bẹ ní yìí pé ọba Anabi dẹ̀ Aminu, àmínú rẹ̀ salatu wa salam àmínú hu alaluwahayi lórí pọ́lọ́ fi sẹ́ràn anabi, anabi ò ṣe jàǹbá rárá kò dẹ́kù wọ́n wà sẹ́yìn dùlẹ̀ ọmọ náà tẹ́nìkan bá lóun lámọ̀ ọ̀gá gbogbo ẹ̀ńtọ́ lámọ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tá a bá ti wo hadithi yẹn náà ó ti jẹ́ ká tún rí i pé àlọ́lọ́run ọba wa sẹ́ sífàtúlẹ̀ olówì ìròyìn gíga ọ̀nbẹ fún. wal hadithul ashir hadithi ẹlẹ́ẹ̀kẹwàá fi ìsìbátìl olówì aidan afa lọ́rọ̀ ọpọlọ ọba iná ọba gíga ni ah, ní àmọ́ rò pé wáyé tọ́jú pé lórí gíga gíga làmádìsù á ti ṣàlàyé kágbàpọ̀ lọ́hún gàgẹ́ ó ní tí ó ṣe nù ká máa sìn nínú ká máa ṣe ṣíríkù nínú kárísì àlùjàn náà ṣe tó rágbà pé ti ń bẹ ní sánmọ̀ ń rí wa. àáfàá ní tábà lọ wo hadith anábì wa muhammad sallallahu alayhi wa sallam táwọn àáfàá sí ní hadithun hasan akhrajahu abu dawud wa ghayruhu. anábì ń sọ ń bẹ̀ pé inú tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ní awífẹ́ yẹn ayé ni pé wàlà arúṣù fáwọkọ̀lmọ̀ àga àlàáràṣe ọlọ́run àga tọ́lọ́run ọba wa tí máa fi dọ́là. àga ọlá ọlọ́run àga kí la pè ó àga ọlá ọlọ́run ọba wa fáwọkọlùmọ́ orí omi lọ́wà wàkánà arúṣù wàlálùmọ́ nínú àdéhìí sọ́yìn muslim wàlọ́wù fáwọkọlù arúṣì wàhùwà ya'lamu ma antum alayhi jẹ́mọ́ngbà tágàlẹ́ àràṣì ọlọ́run wà lórí omi ọlọ́run wá wà lórí àgàlẹ́ àràṣì hmm, Allahu akbar kabira bọ́lọ́n ṣe wá wà lókè téńtéun wà wúwà ya alámù mọ́ àǹtọ́mọ́ àlẹ́ gbogbo ń tẹ̀ ń ṣe lọ́lọ́run mọ́ gbogbo ń tẹ̀ ikú ọ̀tò ìsíkọ́tò multiplied by gbogbo ń tẹ̀ rí ẹ̀jẹ̀ ọlọ́run mọ́ kódà tẹ́ ẹ bá kónú ọmọ rí báírò tó tó dé yẹn pamọ́ tẹ́ ń ṣe dáadáa abẹ́ ń ṣàbúrò ọlọ́run mọ́ ara tí wọ́n fẹ́ ká gbàgbọ́ òun lélẹ́yìí so àáfàá ní tá a bá ti gbà pé ọlọ́run ọba ọba yìí ga ni kò ní já ní problem torí pé sọ́rọ́tù húdù tẹ́lẹ̀ wà pé wà ká náà àrùṣù wà lálẹ́mọ̀ aláràṣẹ ọlọ́run orí omi ló wà so ń gbòtá lórí omi ọlọ́run wà lórí kíni o aláràṣì ọba tó ga tí ò sẹ́ni tó le ga tó tọwọ́ ẹnìkan kan ò sì lè tó gíga rẹ̀ òun ni ọlọ́run ọba wa ọba Allah a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé ṣùgbọ́n tá a bá dẹ̀ ń ṣe gbogbo máa ń náhánú àlẹ́ wà máa ń náhánú fi àáfàá tí ń tà ń ṣe lọ́wọ́ ti ń bẹ lọ́wọ́ wa gbogbo ẹ̀ òun lọ́lọ́wọ́ bá a lékè ọlá òun lọ́mọ o hmm? kọ́lọ́n lè máa lo àwọn nǹkan tá à ń sọ yìí àtẹni tí ń ashara. àdìsí ẹlẹ́ẹ̀kọkànlá fi ìsìbáàtì lọ́rọ̀lówó aidan àáfà àti ìlọ àlórí pọ́lọ́ ọba ṣe ọba tó ga ni òun náà la tún fẹ́ má dìsí wálé lórí. wàhùwà kọ́ọ̀lùwù lìlì járíyà àìnà lọ àáfà ni a ti máa gbọ́ àdìsí sọ̀yù muslim àdìsí sọ̀yù muslim àdìsí tó popular ní àwọn àfọ̀ ní tawhid.

kìsìpọ̀ lọ́n wa di one billion àbórí ọ̀gá ń tébù rárá o wọ́n láti ìsì obìnrin kan tó jẹ́ ẹrú anabi sallallahu alayhi wa sallam wọ́n ń ṣàlàyé hadith yìí fún wa ngbàtà nàbí wa ń bi ẹrú yìí pé ayéna lọ ìwọ ẹrúbìnrin yìí ń bo lọ́lọ́run ọba wa ọba tó dá sánmà àtilẹ̀ tó dá gbogbo ayé ń bo lọ wà kọsọpọ lọ́wọ́ bá ń bẹ ní. everywhere ọlọ́run bẹ́ẹ̀ bí gbogbo kò sọ bẹ́ẹ̀ kò sọ pé ọlọ́run bá ń bẹ́ẹ̀ nù mọ́sálásí kò sọ bẹ́ẹ̀ ó ní fi sàmà sánmà lọ́lọ́run wà o sánmà kọ́ọ̀là man ana anábì tó fẹ́ẹ́ dà òwe sí ọkẹ́ sọ ọ̀rọ̀ ìlẹ́nu ni àbí látara pé ìmánì ń bẹnu gbáàyẹ torí pé ní bá ń bẹnu ìmánì òun náà lèèyàn ọ̀sọ̀ bóde. o ní ta lèmi ó ní anta rasulullah ah, ah. <laughs> ànábì àmọ̀yìn ẹ̀yin lẹ́rú sí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹ̀yin lànábì ọlọ́run tọ́nà sí wa ànábì wa ń sọ fólówó ẹ̀ pé ìwọ olówó rẹ̀ yìí o tó bá rí bẹ́ẹ̀ ha fa iná ha mọ̀mínà tún ànábì ní sórí ìwọ olówó ẹrú obìnrin yìí lọ bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ o. eléyìí ọ̀tọ̀ lẹ́rù mọ̀mìnà gidi ẹrú sí ọlọ́run tòótọ́ olùgbàfàfọ́ ọlọ́run olùgbọ́ ọlọ́run gbọ́ níta lẹ́yìn lókè nísàlẹ̀ láàrin tinútinú tọkàntọkàn tẹ̀mítẹ̀mí taratara lélẹ̀ eléyìí tọmọ ibi tọ́lọ́ ń wáyé tẹ́ ẹ bá bí ẹlòmíì tó gbére láàfáà gbà lónìí pé ń bo lọ́lọ́run bá wà ìsọkúsọ ni ó fi fún yín láǹṣà tán bá ti bí ọ̀rá tá a fi káwọn ọmọ wa nù pé àìnà lọ níbo lọlọ́run wà Allahu fi sàmà ọlọ́run ọba ń bẹ ní sánmà wá àhátọ̀ bí kulli shay'in ilma ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan takbir Allahu akbar bó wà náà àwọn tíra tàwídì kan tá à ń lọ lè kéw tó ní sùwálù àjàwá question and answer nìyẹn àyínà lọ níbo lọ́lọ́run ọba wa Allahu fi sàmà ọlọ́run ọba ń bẹ wa sàmà wà àhátọ̀ bí kulli shay'in ilma ima rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan his knowledge encompasses everything and everywhere. afa àdìfí àlìjáríyà obinrin ọmọ ọdọ eru yìí gbogbo wa la gbọ́dọ̀ gbọ́yé o ọ sọ́ọ̀fù fundamental problem kọ́lọ́n kó jẹ́ àlègbọ́yé abáyọ̀ adúgbélé yé ẹ̀wájá wo alhadithu thani asha hadisi ẹlẹ́ẹ̀kejìlá fi ithbatil ma'iyya fi ithbatil ma'iyya afẹ́fìrìlẹ̀pọ̀ lọ́hún máa ń bẹ pẹ̀láwọn èèyàn gẹ́gẹ́ bíbẹ́ yẹn àwọn àfáà ti pín sí méjì nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àkìídà tó kọjá ṣùgbọ́n ẹja mọ́ bá bọ̀ díẹ̀ díẹ̀. àfáà lára tí atúnrádìí sì fún ni pé ìfìbátùlì màáyà àlọ́lọ́wọ́n bá ń bẹ pẹ̀lú ẹrú. àfáà ní afdọ́lù lè ìmánì tó lóore jù tọ́tọ́ náà dání àǹtá àlàmà àná lọ́ àmàk háìsùmá kọ́ǹtì kéèyàn gbà pé ibikíbi tóun bá wà. ọlọ́run ọba ṣe kíni o ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ẹ̀ jàmọ́ ẹ̀jẹ̀ agbọ́yé dáadáa àníbikíbi téèyàn bá wà sẹ̀ kọ́ gbà wípé ọlọ́run ọba wà ń bẹ kò ní lè parọ́ kò ní ta tẹ́tẹ́ kò ní ṣe sìnà kò ní rìn òhù kò ní yí ọ̀já àbùsọ̀nù kò ní jíwó olówó kò ní jíwó òlù hmm, kò ní máa jídànwó kò ní máa jíwèwò nù dànwó hmm, kò ní sábòsì kò ní máa lọ lé ológun lọ porí ọmọ ọlọ́mọ kò ní máa lọ sa nǹkan bú kò ní máa lébú àwọn èèyàn kan ìmánì tó ní problem òun ni. afa aládìí fi ẹlẹ́ẹ̀kejì láyìí òun ni afdolul iman òun ni kágbà ta à ń lọ àmáká àìsùnmọ̀ kọ̀ǹtì kọ́ tó wà ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ni hasan wọn ládìífì àdìsí tó dáa ni Imam wa Tabrani náà gbà wá nínú àdìsí àfáwà Ubadatu bunu Samit tá a bá wo àdìsí yìí dáadáa tá a bá wò ó a ti rí i pé n ti ń sọ ni màá yà bọ́lọ́run ọba kọ́ wà pẹ̀lú èèyàn a ní màá yà tó ń ká sọ wà màá yà tó ń àmà a ní bíbẹ pẹ̀lú ọlọ́run tó jẹ́nẹ́rà Afa gbogbo mùsùlùmí ayé ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa kódà mọ̀ yíyá ọlọ́run pọ́lọ́run bá ń bẹ pẹ̀lú èèyàn àìmọye so ẹni tó bá ti já sí wípé ọgbà òun wọnú wangilítì ọlọ́run wà ń bẹ òun sá lọ ọbì kan ọlọ́run wà ń wà kan kọ̀rọ̀ ọlọ́run wà ń bẹ gbogbo ayé bá lè làáfà ṣe ní afdọ́lùlẹ̀ ìmán ìmánì tó lórí jẹ́ kéèyàn gbàgbọ́ ọlọ́run ọba rí mi wàláì tí gbogbo ayé tá a bá gbà bẹ́ẹ̀ aburú wa máa dẹ́kù tàbí ká mọ̀ lè sàbúrú mọ́ tí n bá ṣe nǹkan báyìí o ọlọ́run rí mi o ìfún kéèyàn ọmọ ṣe kíni o kéèyàn ọmọ rí mi o ìyẹn ti máa kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé mùsùlùmí ó gbà tóun bá wà fàlàm anna Allah amak màá yíyà tó ń ká sọ ni pé special kọ́lọ̀ wà pẹ̀lú èèyàn specially látara pé èèyàn máa ń ṣe tọ́lọ́ níwọ̀nba ìyẹn wà. màáyà tó ń àmà kọ́lọ̀ wà pẹ̀lú èèyàn generally gbogbo ẹ̀ tó bá ti lè jẹ́ èèyàn ọlọ́run máa ń wà pẹ̀lú wọn ṣùgbọ́n ti mùsùlùmí ni ó jẹ́ xaasọ̀ òun máa dá wà special ni so tá a bá ti lè gbọ́ ilé náà yìí ara tí kí àdìsọ́kàn wa kọjọ́ dòdò nìyẹn ìfìbátú àlùmáìyà ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ní kọ̀rọ̀ ní gbangba níbikíbi tá a bá wà a gbọ́dọ̀ sábúrú ọlọ́run kò forí jìn wá. alhadithu thalitha ashar fi ìfìbátì kauni láàyè kọ́bẹ́là kíbálà wájú ilmùsọ́lá àáfàá ni mọ́sálà mi torí ká lọ́ọ́ gbà pọ́lọ́run ọba hmm? ọba wa o ó ń bẹ ní agbègbè iwájú. olùkírun agbègbè iwájú kíni o ẹni tí ń kírun àáfàá ni ká lọ gbọ́ yé bẹ́ẹ̀. àdìfì dẹ̀ ń bẹ lórí àtọ́dọ̀ anábì wa Muhammad sallallahu tó ní dị qama ahadukum tó ti yé tẹ́nì kọ̀ọ̀kan ti lè dìde dúró pòun fẹ́ kírun Anabi ni ẹ waju tutọ́ wájú wà láàyè mí ni ẹ lọ bẹ so wala láàkìnà àyà sáàrì anabi ni apá òsì ni ara máa tutẹ́ wọn tu sínú àwọn táhátà kọ̀dà àbí abẹ́ bàtà so tiye kéèyàn ara fi oníbọ̀sí máa ń ṣe torí mọ́sálásí ayé ànábì àsálàm kò dàbí àwọn rírẹ̀ tọ̀dọ̀ wa oní tiles so irú àsìkò àwọn advice náà fi kọ́ máa ń ká chief àbáwọn nǹkan míì tó bá tún rí bẹ́ẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yọ̀ rẹ̀ àdìsẹ́ ẹlẹ́ẹ̀kẹta láì láti dúró a máa ṣàlàyé ntò tó bá di ẹpísòdù tí ó ń bọ̀ so àtẹ̀lẹ́kọ̀ọ́ kan yín bá ti dìde tó fẹ́ kírun ànábì ni wọ́n máa tutọ́ síwájú òrùn kó sì mọ́ tutọ́ sí kíni o apá ọ̀tún rẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yọ̀ rẹ̀ so ibi ni a ti dúró bí ibn rahman a wà gbé láti àdísí ẹlẹ́ẹ̀kẹrìnlá fi ithbatil uluwi wa sifatin ukhra tí ó mọ̀ sọ́n papọ̀ lọ́n ga àtàwọn ìròyìn mi ọlọ́run àbí ọ̀fúrí ẹ̀sẹ̀ wájú wa jẹ́ káàkiri dáwọ́ jẹ́ ti alùsùnà wal jamaa kò dé akó mùsùlùmí òdodo subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh